ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اما بعد فان اصدق الحديث كلام الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها فان كل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار عباد الله اتقوا الله كما امر الله سبحانه وتعالى لذلك في ايات كثيره وكما حثنا وربنا على ذلك النبي صلى الله عليه وسلم في احاديثه الصحيحه عباد الله اليوم سنقف معكم مرة مع حديث من أحاديث النبي صلى الله عليه وسلم الصحيحة الحديث الذي رواه أبو عبد الرحمن عبد الله بن مسعود رضي الله عنه عبد الله بن مسعود الصحابي الكريم الذي قال النبي صلى الله عليه وسلم في من أراد أن يقرأ القرآن فرضاً صبيا فليقرأ بقراءة ابن المكتوب عبد الله بن مسعود رضي الله عنه هو الذي قال له النبي صلى الله عليه وسلم ذات يوم اقرأ علي القرآن وقال النبي صلى الله عليه وسلم أقرأ عليك القرآن وعليك به قال النبي صلى الله عليه وسلم إني أحب أن أسمعه من بيني ولما قرأ القرآن للنبي صلى الله ووصل إلى قوله تعالى ويوم ندعو كل أناس بإمامه وجئنا بك على هؤلاء شهيدا وبدا النبي صلى الله عليه وسلم يبكي وكان يقول يا بلال مسعود آه، حرب حرب حزم مسعود من كبار العلماء بل من كبار الصحابة وهو الذي كان يقول إذا علم أعلم بمعنى القران منه يرزقه بيد الدعوة إليه هذا هو عبد الله بن مسعود رضي الله عنه وهو الذي روى الحديث الذي سنقف معه اليوم والحديث رواه الشيخان الإمام البخاري والإمام مسلم رحمه الله والحديث أخرجه الإمام النووي من اربعين النووية قال عبد الله بن مسعود رضي الله عنه حدثنا رسول الله صلى الله عليه وسلم وهو الصادق المصدوق إن أحدكم يسمع خلقه في بدر به أربعين يوما نطفة ثم يكون علقة مثل ذلك ثم يكون مدة مثل ذلك ثم يؤمر الملك يوصل إليه الملك ويؤمر بأربع كلمات بكسر رزقه وعجمه وعمله وشقي أو سعيد وإن أعلم والذي نفسي بيده والذي نفسي بيده إن أحدكم ليعمل بعمل أهل النار ليعمل أهل الجنة حتى ما يكون بينه وبينها إلا الذراع ويسبق عليه الكتاب ويعمل بعمل أهل النار فيدخلها وإن أحدكم ليعمل بعمل أهل النار حتى ما يكون بينها وبينها بينه وبينها إلا الذراع ويكتب عليه الكتاب ويعمل بعمل اهل الجنه لها وهذا حديث كريم فيه فوائد كثيره الف بعض العلماء على هذا الحديث كتابا كبيرا لماذا؟ لما يتضمنه الحديث من الفوائد العزيزة الكريمة فيما يتعلق ببدء خلقنا وفيما يتعلق بالأصل من أصول عقيدتنا ألا وهو الإيمان بالقدر اعلموا عباد الله أن هذا الحديث إذا فهمناه كما ينبغي أن نفهمه لعلمنا أن الله سبحانه وتعالى قد قدر كل شيء قبل أن يخلق كل شيء ولعلمنا أن الله سبحانه وتعالى هو القادر وهو عليم وهو على كل شيء قدير ولعما المتكبرون المتكبرون أنهم ليس لهم ليس لهم آه ليس لهم آه سبب في تكبرهم ولعلمنا أننا يعني خلقنا الله سبحانه وتعالى من العدم العدم الصلاة والسلام أترجى الله عليه محمد صلى الله عليه وسلم àlékún kí àwọn sùpánà wọn tààrà àlékún ọ̀rẹ́ àgbẹ̀jẹta rẹ̀ kó máa bá àdáyé sọ̀kọ́wà àléwọ̀ sọ̀tà àtàwọn tààrà àlékún àlọ́ àlọ́ àlọ́ ìjọ ìjọ ìyàmà ẹ̀yọ́ ní sọ́mọ́ ọba àjọlá ẹ̀ bá ti máa ń sọ fúnra wa ní gbogbo ìgbà tí a máa ń sọ àtọ́lẹ̀ ìbẹ̀rù àwọn sùpánà wọn tààrà àti ìpáyà rẹ̀ gbogbo wa káàkiri ẹ̀dùn kábẹ́rù rẹ̀ ìjọba ìtọ́ kábẹ́rù rẹ̀ káàkiri nàìjí gbogbo ló káàkiri nàìjí kásùmọ̀ gbogbo ní oníkàmọ̀ ìpè gbogbo alámọ̀lé pátápátá kò sí tó kú tó àdájálẹ̀ nínú ẹ̀sìn gbogbo àdájálẹ̀ tá a ti mú kò sí orí bẹ́ẹ̀ kò sí máa ń gbé lọ tó tayọ nínú náà tó bá ti ọ̀rọ̀ tẹ̀lé ìyá mi ẹ̀rọ ìjọba ọba àlejòlá ní ọ̀sán tòní ìjà ìrìnà wa létí òun náà ní nípa àti nǹkan nínú àwọn àdìgbà tẹ́lẹ̀ sọ lára alẹ́ ìwòsàdà àdìní àǹfààní pọ̀ bẹ́ẹ̀ gbogbo àwọn àdìgbà tẹ́lẹ̀ sọ lára alẹ́ ìwòsàdà náà ló lágbà nínú àdìní àǹfààní pọ̀ bẹ́ẹ̀ òní ńlá ó pọ̀ bẹ́ẹ̀ ìfowópamẹ́kẹ́ fún ìmọ̀ òkúlẹ́kẹ́ fún òye òkúlẹ́kẹ́ fún ìpéyìn ìṣèwádìí fún ẹni àdìsá yìí àdìsọ ní nínú àwọn àgbà nínú àwọn tàbí àtẹ́bí olùmọ̀ ní nínú àwọn olùmọ̀ nínú àwọn tàbí kan nínú àwọn tó àwọn tàbí nítorí àwọn tàbí ni nínú àwọn ọmọ wọn lọ́lẹ̀ kó bá nígbà tó bá sọ̀rọ̀ ẹ̀sìn òun náà ní abdullahi bin masoud ọdí allahu anhu náà ló wà òun náà ní abu abdulrahman abdullahi bin masoud ọdí allahu anhu òun ló gba àdìsí tá a fẹ́ sọ fún àwa yìí òun ló gba wa. sani abdullahi bin masoud abdullahi bin masoud ti dáa sọ yìí nígbà yẹn abdullahi bin masoud ti dáa sọ yìí ó gba islam nígbà tí islam gbà táwọn mùsùlùmí ò ní ìlágbára lórílẹ̀ yìí abdullahi bin masu ìjà ń sọ yìí ìgbẹ́ inú àwọn alùpùpà àwọn tó jẹ́ pé àwọn kékeré wọn a máa fìyà jẹ wọn wọn a máa fara ni wọn ìgbẹ́ inú àwọn sáyíta tó jẹ́ pé wọ́n rí nira ìdòdó ọgbà ìjà abdullahi bin masu ìjà ń sọ̀rọ̀ nípa rẹ̀ òun náà ní sọ̀rọ̀ àwọn àlọ́ lọ́jọ́ sọ̀rọ̀ ìyá tó fẹ́ ka àlùkùránì ní tútù nírú ọ̀pọ̀ tí wọ́n fún ẹ̀sọ́ ká ìwádìí sọ̀rọ̀ láwọn ẹ̀rọ sẹ̀lá àrẹ́bí ní pàdéyà kọ́ra lè kẹ́rọ máa ti fẹ́ omi màtó àrẹ́bí ní kó máa ta gẹ́lẹ́ yàgbá ìmọ̀tòkè ti máa ká àbúlá ìmọ̀tòkè táwọn sọ̀rọ̀ nípa rẹ̀ òun náà ti sọ pé tó ń bá mẹ́ nípa ní tó ń bá nípa àtúntò ẹ̀jọ́ àlùkùránì tó ń bá ní òun rọ tí ó bá gẹ́gẹ́ àkókò lè ṣe ti rẹ̀ ilé wa òun bá gbọ́ àkókò wọn wá lórí ilé lọ abdullahi masudi ta sọ nípa rẹ̀ òun náà lẹ́yìn tó jẹ́ pé anábì pé yọ́ka anábì ni wá ka alukóraní fún mi ní wọ́n tó bá lẹ́yìn tó wá wà lẹ́yìn tó náà pé alukóraní wà lẹ́yìn kí ka alukóraní fún wa lẹ́yìn tó wá wà lẹ́yìn tó náà wà lẹ́yìn ká oúnjẹ tó jẹ́ pé wọ́n náà wọ́n sọ̀ kalẹ̀ anábì sọ̀rọ̀ àwọn ọ̀dọ́ máa sọ pé ní òye bu àdáàbò àwọn òun ti ẹ̀kọ́ náà ńlá ní máa kọ́ ní ẹlòmí ní máa fi sára ní kọ́ láti ẹlòmí ẹ̀kọ́ lára ilé ìjọba ẹlòmí máa wọ pé oníwà àti ètò ń bọ́ wà sí àbá àti máṣe wà sí máa wọ̀nyí òun òtún ọlọ́mọ tó kiri òtún máa gbọ́ wà sí gbọ́ ọ̀rọ̀ gbọ́ wà sí gbọ́dọ̀ kiri jẹ alẹ́sọ̀kọ́ àwọn alẹ́sọ̀kọ́ òun náà sọ àgbà nípa rẹ̀ fún òun ni ìbínú mu wá fún lẹ́gbàá ló mu wá fún náà olóòtú wa fún wá bá wa síbẹ̀síbẹ̀ náà alẹ́ jùlọ àwọn ọ̀sẹ̀ máa gbọ́ lẹ́nu ẹ̀mí adẹ́nu wo bá musa ti tàbá ti bá ti gbàgbà tó òtún bá ti dípò tó òtún bá ti lọ́lá tó alẹ́ kò ká tàbí wà sí àní bùkátà tí wàá ìjátọ̀ lẹ́yìn tó kéré tiwa àní bùkátà tí wàá ìjátọ̀ lẹ́yìn tó yíwa lọ tí ẹni tó kéré tiwa bá tètè wá sí fún wa ká má rí ní ìyá ẹni ìjọ ká má rí ìjọ ká ní ìjọ ẹni lójú kó mọ̀ wọn ká bàtà rẹ̀ kí a ti kú rẹ̀ wá sí wá sí fún mi. wọ́n ti bọ́ ọ̀la alákọ̀ kéwù wọ́n ti bá ọ̀la bí ọ wọ́n ti bá ọ̀la fún ní ìyá ọ̀la fún ní mu wọ́n ti bọ́ wá sí wá sí fún wa tí ẹni tí máa ń tó lélẹ́yìn ajẹ́pẹ́kù abúlé ìfún ọtún yóò abẹ́rẹ́ ní kàlùkù àdìbá nàbí sallallahu alaihi wasallam ó wá débi ayé àkàn ó ní wàá mẹ́fà ìlà àdìyàn mẹ́kúlẹ̀ ó máa ti di jẹ́ yìí ó ní tó bá ti jọ́ ògbé tá a bá mú ẹnì kọ̀ọ̀kan wá nínú àyùmọ̀ kọ̀ọ̀kan kó máa wá jẹ́ olùjẹ́rìí sí àwàjọ rẹ̀ lérí wàlí iná bí ká ara àwùdá ìṣẹ̀lẹ̀ ìyá tá a bá wá mú àlejò wá pé wọ́n ló wà jẹ́ gbogbo àlùmọ̀ yìí gbogbo àlùmọ̀ láti ọ̀dà àti sọ̀lá wa lọ́sọ̀dà tó ti lò níṣẹ́ láti kí á mọ òbí dé àlùmọ̀ ànábì ni àtẹni tó gbàgbọ́ ànábì àtẹni tó gbàgbọ́ àlùmọ̀ ànábì ni àwọn akọ̀wà ànábì kò wá jẹ́ ìlú gbogbo wọn nígbà táwọn ẹni gbọ́ àyà yìí ànábì àyà yìí etí fáànà mi ò gbọ́ rí etí kan ò gbọ́ àyà yìí wájú ká lẹ́bi ojú gbọ́ nínú àwọn ẹ̀dá alábi ló kọ́kọ́ gbọ́ tó kàn fún alábi wá gbọ́ alábi wá gbé mọ́ alábi wá tó mọ́ ni wá tó fún abudulayi náà tó fi hàbù hàbù kòtò tò eléyìí ẹ̀kọ́ lára ló jẹ́ fún wa káfí máa wa ẹ̀dọ́ gba wa bí fọkàrà yìí sàhábà inú àwọn tó jẹ́ tó lágbọ́ yé nínú sàhábà nínú àwọn sàhábà wa tí wọ́n tún yọ ìdájọ́ jáde nínú àdìsí yẹn abdullahi masoud ọwọ́ àgbà àdìsí wa gẹ́gẹ́ bí afáwa alimami buhari rahimahullah wàlimami muslim rahimahullah àwọn méjèèjì ni wọ́n pa wọ́n pọ̀ tí wọ́n gba àdìsí wa látọ̀dọ̀ nínú kíra àwọn ìpàdé àwọn yẹn عبد الله بن مسعود رضي الله عنه وان حدثنا رسول الله صلى الله عليه وسلم وهو الصادق المصدوق قل النبي صلى الله عليه وسلم على بن صوم وصرجوكا alábi ṣe wá àti fún wájọ́ kan wà wà sọ́ọ̀lì kò lọ́sọ̀ alábi ṣe sọ ìwé olódodo yòó àfọwárò alẹ́mọ̀sọ̀ ẹni táwọn ẹ̀rọ gbà lóde ẹni tó bá ń sọ̀rọ̀ bá ń dá òwú lọ́wọ́ rẹ̀ nítorí pé òun náà máa ń sọ òdodo abúláyé ma sọ ọ̀rọ̀ tó fẹ́ sọ yìí tó fẹ́lẹ́ yìí kàpá fún wa kábà fi ma sọ̀rọ̀ ẹ̀sìn tó sábà mọ́ àdìsí wa fún wa tó bá ti wá tó làdé sọ wá wáyé wọn sàlám bára tó wá sọ fún àtọ́ àdìsí olùmọ̀ tó làmúta lálẹ́ àdàgbàrà kàdì tó láti kágbà àdìsí ẹgbẹ́ àdìsí olùsọ̀rọ̀ abdullahi bin masoud mo wá ń kapa fún wa ike ń sọ anabi tó ń sọ yìí abdullahi bin masoud kí lànà ni wá wí fún anabi ní iná ahadákun mi ìmọ̀ òkàlùkù mi bá fi omi ní àrùbá yìí náà yọ̀ọ́ máa ń mọ̀ fà anabi ní gbogbo ẹ̀ nípa ọ̀kan nù yìí ìtumọ̀ ẹ̀ náà ni pé gbogbo ẹ̀ dá pátápátá gbogbo ẹ̀ pátápátá yàtọ̀ sí anabi adam alayhi salam yàtọ̀ sí hawa àlẹ́yìn

awa yàtọ̀ arba'ina yawman fún oṣù tó kọjá ọjọ́ àwọn ìwà ní nípa òkàlùkù ó kò jẹ́ ó ti kọjá wa àbúrò ìdúgbò tó wọ́n kọjá wa báyìí inú ńgbà tí sàlàyé nípa ìgbìmọ̀ àdébì ó ní ńgbà tí ọmọ nìyàn lọ́kùnrin àkọ́bí nípa dájọ́ ti pọ̀ pẹ̀lú sábà dájọ́ ti pọ̀ tá ìdí Allah subhanahu wa ta'ala èyí tó bá fẹ́ fi dá ìdánú wọn inú inú àtẹ̀pọ̀ tó dájọ́ yìí èyí tó bá jáde látara ọkùnrin yìí yóò wá káàkiri gbogbo ará obìnrin gbogbo ará ìfẹ́ pátá ní káàkiri tó ti gbé kaná àbúrò àti màsó ní ibi káàkiri yìí tí aláwọ̀ sùhánà wọ́n tààlà bá bẹ jáde wà kó lọ papọ̀ yóò wà kó lọ sí ojú ọmọ. àgbà yìí lẹ́yìn wọn ní tó fà yóò wà bẹ fà ní kóló yọ yọ fọ́ọ̀tì ṣe ojú kò wá bẹ. sọmọ yakunu alakọta mẹsìlá dáàrí lẹ́yìn ìgbà yẹn yóò tún wá lógójọ lẹ́yìn ìgbà yẹn yóò wá yí padà yóò wá di alakọ yóò wá di ẹ̀jẹ̀ bíi tọ́wọ́ wá di ẹ̀jẹ̀ bíi yìí alábi ní yóò tún wá lo ogójì ọjọ́ ní ẹ̀jẹ̀ bíi lẹ́yìn bàbá wa ti rí òkú gbogbo apáta àtolówó àti tálíkà àtẹrú àtọmọlájí àtẹni wọn darí àtẹni darí àtàbá àtẹni wọn pàmò owó apátápátá àbúwá àti ìwé pátápátá gbogbo wa tẹbi ẹ̀dá wa tẹbi ẹ̀dá wa tẹbi àwọn tó bá àdúgbò wa wà lọ́sọ̀lá ó ní yóò tún wá lógójì ọjọ́ ní àmàkọ́ ní èdè yìí yóò wà lẹ́sẹ̀ sí lógójì ọjọ́ ọmọ ìyàwó ọ̀nà wọn gàdá ní ìlú gàdá ní lẹ́yìn àtọ́wá kò lẹ́yìn ẹ̀jì ni yóò tẹ̀ wá ní bá nǹkan tó jẹ́ pé ìyá lè sọ sẹ́nu pé òun jẹ ìsìnáàpẹ̀ tí wọ́n gbà látara mọ́lọ́mọ́ tí òun ń kan jẹ ipa ń jẹ tí òjú tí òjú jẹ lọ́pọ̀ ìrẹ́ jẹ ẹran àlejò yóò wá yóò wá sí báàsì ẹran lẹ́gbàá tó bá wá di báàsì ẹran yìí àbí àlejò tó bá wà lọ́sọ́ láti fún bàyí yóò sàlù ilé yìí ìbàdà alábi káàkiri wọn sàlù kẹwàá àmàlàkà alimadaku alimadaku alimadaku alimadaku yọrọ mi malayika ni wọn ti ti ilé ọmọ ilé ìwọlọmọ sọ ilé ọmọ wọn wà ná màláìkà sí táwọn wà ná màláìkà sí kí ni bí láti màláìkà wọn ṣe wàlí ìwé máa ń fi àgbà ìṣẹ̀ ìmọ̀ ẹ̀ wọn bá pa màláìkà yìí láti ẹ wọn ti kó lọ rẹ fún àwọn àtẹ ìlà wọn bá lu wa àtò yìí wọn pa màláìkà láti ẹ gbogbo lọ fún àwọn àtẹ ìlà àwọn àtẹ ìlà tí wọn kọ yìí àwọn àtẹ ìlà sáwájú nínú màlúwà subhanahu wa ta'ala àwọn subhanahu wa ta'ala ti kọ káàdà wa gbogbo nǹkan bẹ̀rẹ̀ àti àwọn ìbáàmù wọn tààlà ti kọ́kádà àgbègbè nǹkan five fifty thousand years síwájú kótó dá sáà sílẹ̀ lẹ́yìn kàmsínà alifasana kọ́bìlà káàkiri sàmáwá sọ̀rọ̀ síwájú kótó dá sáà àtìlẹ́lẹ̀ fifty thousand years ló ti fọ́n àmọ́ kò fi hàn àwọn mọ̀láìkọ̀ mọ̀ nípa rẹ̀ òbí nà wọn àsìkò tó bá wá di pé ẹnìkọ̀ọ̀kan nígbà tá a bá wá tó ogójì ọjọ́ ẹlẹ́ẹ̀kẹta nínú ìyá wa alọ́pàá ni wọ́n ta lọ́wọ́ àti mọ̀láìkà ọ̀yá lọ́pọ̀ àwọn nǹkan mẹ́rin nǹkan mẹ́rin wọ́n kọ̀ wọ́n káyọ̀ wa alákọ̀ọ́kọ́ nínú nǹkan tí wọ́n kọ́ ẹ̀yìn dìkẹ́sì ti rí ìsìnkì ní wọ́n kọ́ àìsìnkì rẹ̀ àìsìnkì rẹ̀ àwọn máa ń pe àìsìnkì ní àìsìnkì ìjẹ̀bù àwọn olùwọ̀ nípa àyè àwọn olùmẹ̀sì wọ́n ní àrísìnkì náà wà wọ́n ní àìsìnkì tá a fẹ́ àìsìnkì àìsìnkì wọ́n ní ìran méjì ìyàn méjì òkú sí báyẹ̀ tó kú bí wà máa yà mú mú bí tuntun àti tẹ́sí omi tó dédé àríkì náà jọ́tà ń sọ ìlà ìwọ kan àwọn èdè àti ìtara ó fi dúró òun náà ìtawà kàkọ́ àríkì mu ìta jẹ ìta mu ìta wọ̀tọ́nù mọ́tò dáàbùn ilé dáàbùn gbé owó dáàbùn náà gbogbo àwọn ọ̀sán pátápátá nínú àríkì ọlọ́wà àríkì ọ̀lá àlàáfíà ara táàbí àlàáfíà táàbí máa lòkè táàbí máa lọlẹ̀ gbogbo ẹ̀ pátápátá ní ní táàbí máa ní lọlẹ̀ táàbí máa ní lòkè gbogbo àwọn ọ̀sán báyìí á ti di àwọn mùhánà wọ́tà ara ni àwọn òkúlé ìta kàkàlẹ̀ yìí máa yẹ fún mi ìbàdàn ara lásán ló ní ìjẹ ìta ló fi gbó ni ìta ló fi gbá mi ni ẹlẹ́ẹ̀kejì òun náà ni máa yẹ fún mi ìdí ìtẹ́jọ́ mi òun náà ni àdàìmù wàlìmá àdàìmù wàlìmá ìmá àti nígbàgbọ́ sí àwọn subhanahu wa ta'ala eléyìí ló mú ẹ̀ tó àjò ó bá wọn sọ̀rọ̀ yìí wọ́n kọ́ nígbà tá a bá ti kókó jọ ìjẹ́ ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta nígbà tá a wà nílẹ̀ àwọn ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta nílẹ̀ àwọn wọ́n kọ́ àti ìdí lókàlù kó jẹ lókàlù kó mu alẹ́sọ̀rọ̀ wa wà lẹ́wọ̀n sẹ́la alẹ́sọ̀rọ̀ jìbí kó wá fẹ́ sínú ẹ̀mí mu níjọba ó ní wo orí lásìkò mọ́tà náà fún ó ní ẹ̀mí kan òní kúkọ̀ láyé á ta ẹ̀sẹ̀ gbéra ẹ̀ fà á títí yóò mú wá sí ẹ̀ta gbogbo wa ti tọ́lọ̀ balẹ̀ tọ́lá fún yóò lò náà kí wàá làpá kí làá dàgbà ara wa sí kí làá pa ara wa sí owó sí kí làá pa kí làá pa àwọn sí náà pẹ́ tọ́lọ̀ balẹ̀ tọ́lá sí nítorí owó kí làá pa ìjọba àti ara wa jẹ́ nítorí owó owó náà ní kó làbí àmà owó tí àwọn ọ̀sán náà tí o bá kọ́ fún wa tó jẹ́ pé kò ní dáko rẹ̀ owó tí o bá kọ́ fún wa kò ní dáko rẹ̀ yìí tó bá ti kọ́ fún yóò wọ náà kò rẹ̀ kọ́lá yóò bá ti gbogbo ọ̀dẹ̀ wọ́n bá náà kò rẹ̀ pa yóò wọ náà kò rẹ̀ àkọ́dà wọn hàn wọ́n dáadáa ó ti bẹ́ nípa àti tó ti kọ́ fún kálukú wa kí láwọn wá dàgbà ara wa sí sáàbí máa lò lójú ọ̀sẹ̀ ẹ̀ka sí lójú ọ̀sẹ̀ ẹ̀ka yìí àtìkì ló wà bọ̀ ànábi ní tó wá jẹ́ pé ọmọ ènìyàn ibà máa ń sá fún àtìkì rẹ̀ bí ẹ̀ ti máa ń sá fún kúni ànábi ní àtìkì rẹ̀ ó ti máa lé ọkà àti kíkó ti máa lé ọkà àti ẹ̀dá kò tó àti wàhálà kí ni ìdílé alákọ̀ọ́kọ́ náà nínú tí màláyé kò wọ̀ tó bá kọ́ ní sùkúl yóò kọ́ àtìkì tán tó bá wá kọ́ àtìkì tán wà á jẹ́ nìyí yóò wá kọ́ àtìkò tẹ́yìn olùláyé gbogbo wa èyí ká sọ̀tọ̀ kàlámù láyé ẹ̀ńtẹ́ pé ohun rẹ̀ lásán àgbọ̀ tá a fi wọ́n ní ẹgbẹ́ ẹni wọ́n fi báyìí lójó ti kò láyé ẹni tó lòdù lábẹ́ ẹni tó lọ́dún lábẹ́ ẹni tó lọ́gbọ́ ọdún bẹ́ ẹni tó lọ́gbọ́ ọmọ ọdún bẹ́ ẹni tó lọ́gbọ́ ọdún bẹ́ wọ́n lọ àwọn tó ti lẹ́gbẹ̀rún ọdún wọ́n ti lọ. àsìkò yìí àwọn ọkọ̀ ọkọ̀ kálukú pé àsìkò tó lò láyé ẹ̀ àwọn adarí dán ẹ̀kọ́ àlọ́ ìyá ọ̀fẹ́ ọ̀fẹ́ ló ń sọ wọ́n kọ́ ọmọ kúrọ̀ ìdúkú ló ti tóyò àsìkò ti tóyò tí àsìkò fún yẹn bá tó ní ọlọ́dà wọ́n fi jẹ́ ayé ìjọ náà wọ́n á fi kí wọn tí wọ́n fi jẹ́ mọ́ lẹ́yìn náà fi jẹ́ mọ́ aráàlú fi ló bẹ̀ nígbà tó bá dé àwọn tó ní ọ́n fi oṣù ọtí ti wọn láàrin ẹ̀yìn tọ́lá ní àbúrò ayé ti mí ní lọ́ọ́ ti jẹ́ àsìkò ló ti tóyò èyí ti dákú èyí kú kó tún jí àwọn ní ọkùn báwo tó wá padà wá kò ní ìlọrin ìbẹ̀tò ti tẹ́ ẹ bá ti lé kú tó ti lé kú kò ní padà wá nígbà wọ́n subhanahu wa ta'ala ó ní inna ajala Allahi idha jaa láyé sáà ti múnà sáà táwọn láyé sáà lásìkò tí àwọn ọdún hàn wọ́n aláwọ̀ kọfẹ́ nìkọ̀ọ̀kan tó bá ti dé àsìkò yẹn tó ti dé èèyàn ní gbáwájú àbíkọ kẹyìn ìwọ ní sáré lọ ó fọjú ọlọ́jọ́ lọ eléyìí náà máa ń bẹ lẹ́nu wa tí ẹ̀ríkó ti á fọjú ọlọ́jọ́ lọ báyìí ẹ̀rí tí wọ́n ti jẹ́mi rẹ̀ lóko báyìí ẹ̀ríkó ti báyìí ẹ̀ríkó ti báyìí kúrò àwọn ọ̀dọ́ báyìí àìníkàkọ́ àìnímà tó nípa gbogbo àwọn ọ̀dọ́ tà ń sọ yìí lójú àwọn ọdún hàn wọ́n tààlà ó ti kọ àdìsí òkàlù olùkọ̀dá yẹ olùkọ̀dá olùkọ̀dá láyé wà ámàlì yìí inú nǹkan tí wọ́n tún wá kọ òun náà ni ámàlì yìí iṣẹ́ tí o máa ṣe gbogbo ẹni tí ń dàrú káàkiri gbogbo ẹni tí ń ba ẹjẹ́ káàkiri àtẹni tí ń tún ayé ṣe àtẹni tí ń sàlàyé ọ̀rọ̀ ẹ̀sìn àtẹni tí ń pọ́ gbogbo ẹ̀ papọ̀ àtẹni tí ń sọ wájú papọ̀ mọ́nu ti papọ̀ gbogbo ẹ̀ pátápátá wọ́n ti kọ àkọọ́lẹ̀ rẹ̀ wà á mẹ́lì yìí ẹni tí ó máa ti tẹ́ ẹkú wọ́n ti kọ́ kalẹ̀ ẹni tí ó máa ti tẹ́ dáadáa láyé wọ́n ti kọ́ kalẹ̀ ẹni tó bá yẹ àkọọ́lẹ̀ pé dáadáa ni ó máa ṣe dáadáa náà ni ó rọ̀ lọ́rùn ẹni tó bá kọ àkọọ́lẹ̀ pé tẹ́ ẹkú ni ó máa ṣe òtítí ó rọ̀ lọ́rùn ní ìta àbúrò lásìkò ìdìbò náà ni wọ́n ti kọ́ tó kálukú wa onímélòó onímẹ́ta ẹlẹ́ẹ̀kẹ́ ní ọwá pẹ́sọ́lá méjì ìwọ̀n wọ́n wá kó kàfún ẹ̀nu méjèèjì àdébí wá ní wọ́n tẹ̀kí yún àwòtẹ̀ àyè wọ́n wá kọ́ tẹ̀kí yún àwọn oníkọ́mí ìpàkọ́sẹ́ ìgbà wọn ti dèrò níjẹ́ tẹ̀ yìí gbogbo jẹ́ tẹ̀lé yóò mú kan méjèèjì ni wọ́n jẹ́ kí yóò àwùjá yìí wọ́n wàá kọ́ pé ọmọdé ọmọ yìí tó pé ogójì ọjọ́ ẹlẹ́ẹ̀kẹta yìí eré ní kú yóò yàrá yóò yà ní àwùjá yìí abẹ́lé yìí bó láti wá pé ibú àti ilé ẹ̀lẹ́mí ológun bá yẹ lówó eré ìlú wà náà wá ní olùwà náà á sì ẹlòmí ò bá yọ kọ́lé ẹlòmí ò bá yọ lẹ́nu gúngùn eléyìí tó wà ní gbogbo àwọn ìtàdí kàtíwájú wọ̀tẹ̀sí yóò àwùjá yìí ìtànpè ní àṣàáda àṣàáda tó kúkúrọ́ ìdìbò ìjẹ̀nà sọmọ yìí iṣẹ́ dáadáa rẹ̀ yóò wá ṣe rí rẹ̀ ṣe ìpínlẹ̀ wá jẹ́ ọ̀gbẹ̀rẹ̀ jẹ́kùdà kìáma ìlú àìsàn ní owó rẹ̀ àbí iṣẹ́ kéyì àbí ilé ìkú yóò yá tó bá jẹ́ ọ̀gbẹ̀rẹ̀ kìáma yóò fi ní yóò wọ̀ lórí ọjọ́ ìjọba kìáma àwọn kàmẹ́rẹ̀ ni àwọn náà ni wọ́n ti kọ́ wọn ní kábíyèsí wa láti gbà sí abájúwà nínú ìyá wa nígbà tá a bá ti pé ogójì ọjọ́ ẹlẹ́ẹ̀kẹ́ ọlọ́mọ ogójì ọjọ́ ẹlẹ́ẹ̀kẹta àkóyè máa ti sọ̀rọ̀ náà wọ́n wà á sẹ́kẹ̀rọ̀ láàyè wọlé fún pọ̀lẹ́sáré kò ní náà لله الحمد لله وليه التقييم ولا عدوان إلا على الظالمين وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فيا عباد الله وقد تحدثنا عن طرف من حديث عبد الله بن عمر مسعود رضي الله عنه في الخطبة الأولى أما تتمة لحديث وقد ذكر عبد الله بن مسعود رضي الله عنه لما رواه عن النبي صلى الله عليه وسلم انه قال: والذي نفسي بيدهم ان ادم ليعمل بامر حال النار حتى ما يكون بينها وبينه وبينها الا ذراعا ويعمل بامر حال الجنه فيدخلها. أدلف الله سبحانه وتعالى أتوجه لإخوان الله محمد صلى الله عليه وسلم أتوجه لما فقع حديث عبد الله بن مسعود رضي الله عنه إذ قال المقهى لحديث الله مسلم في صفة ní abdullahi masoud tí ó sọ fún wa ó sọ nípa ìdẹ́dá wa bí Allah subhanahu wa ta'ala ti dá wa eléyìí alamu min àdáni nùgbò wa apẹ̀lẹ̀ kan ní táàmù ẹgbẹ́ òkú tí ọlọ́mọ náà sọ̀rọ̀ wa lọ́sọ̀lá owó mẹ́ta wíìsì àwọn dókítọ̀rù àwọn onílàgbà àwọn onísáyẹ́ǹsì lẹ́yìn lẹ́yìn lẹ́yìn lẹ́yìn òun náà lọ́pàá àwọn adé láti kòtà náà sọ gbogbo àwọn nǹkan yìí kò sí laboratory láti kòtà náà sọ láwọn adé ọ̀sán àwọn nǹkan yìí kò sí laboratory wọ́n fi wá tẹ́sí ẹ̀wò gbogbo àwọn èdè gbogbo àwọn kọ́tà ń sọ yìí òun náà ló fà sáà bí nínú àwọn kèfèrí nínú àwọn tó jẹ́ pé kèfèrí ni wọ́n tẹ́lẹ̀ tọ́wájú ló ṣe déédé papọ̀ mọ́ táwọn ṣẹ̀ṣẹ̀ wá mà nímà nínú inú ẹ̀kọ́ sáyẹ́ǹsì àwọn wọ́n torí ẹ̀ wọ́n gba ìsìlámù wọ́n lè ya èèyàn lásán kan gbọ́dọ̀ sọ ọdún kaba yìí lásìkò tẹ́ ń sọ yìí ó wá wà ákúrẹ́ ìjẹ́gẹ́ báwọn bá ṣe lónìí àbíkó jẹ́ pé kò jẹ́ tuntun àyíká àwọn tó gba ìsìlámù látara yìí abdullahi bin masu ọjọ́ ọlọ́wọ́ àní nígbà tó wá sọ̀rọ̀ ìtàn àwọn nǹkan mẹ́rin lẹ́gbàá tí ọlọ́run ha lọ́wọ́ tó alábàtí yẹn bí tó kálukú náà abdullahi masu ọjọ́ wá sọ pé ó ní fọwọ́ lẹ́yìn náà náà ti yẹ́ yìí mo ní àti wá ní mo wúra ìbẹ̀lú àwọn ní hadith wọ́n ní ọ̀rọ̀ yìí wọ́n ní múdúrọ̀jù ní wọ́n ní ọ̀rọ̀ àbúláì fún àbúrú masoòdì ní tó sáwọ́nà hadith àwọn nǹkan nílé ìṣẹ́ múdúrọ̀jù pé láì min lábùl hadith wọ́n nínú hadith ló wà tó ṣe wáyé ní ọ̀sẹ̀ ní ìgbàsíwá wọ́n ní dáàmù pé ó nílẹ̀ ó náà kó wà nínú hadith nítorí pé tó máa jẹ́ pé múdúrọ̀jù ní hadith ẹ̀rí láì mọ̀ pé ọ̀lẹ́bí láìlá àgbẹ́yò mo búra pẹ̀lú ọba tó jẹ́ pé kò sọ́ba kò tẹ́ tó lẹ́tọ̀ọ́ ká máa jọ́sìn fún àyàfó nìka mo búra pẹ̀lú ẹ̀ àdájúwá ní iná àhádámù dájájú ẹ̀ kọ̀ọ̀kan nù yín iná àhádámù ìlàyà àmàlùbí àmàlì àhàlìjẹ́nà ìbẹ̀ nù yín ẹnì kọ̀ọ̀kan nù yín pé yóò ìtumọ̀ ẹ̀ náà ni pé kò ní kùn dédé dọ́ǹkà lọ àsìkò tí ó kù tí ó ti kú láyé láti wá lọ dédé rẹ̀ nígbà tó máa dẹ́nà kò ní kùn dédé dọ́ǹkà lọ pẹ̀lú fífọ́ àlẹ́ ìlú ta àlẹ́ni ní àkọọ́lẹ̀ tá a ti kọ́ kánàlá tá a ti kọ́ pé ìwé lè ṣẹ̀kẹ́ ìwé èdè ní ibú ní onísílẹ̀ àwọn ẹlẹ́lẹ́ pẹ̀lú fífọ́ àlẹ́ ìlú ta lọ àtàwájẹ́ àkọọ́lẹ̀ wà àtàwájẹ́ ibi ń bá dáadáa bọ̀ tẹ́lẹ̀

yóò wá bẹ́ẹ̀ di gbé bá ní ọmọ náà ó lẹ́nu máa ṣe ẹ̀rọ lórí mùsùlùmí ó ń di yóò dàgbà yóò dọ̀dọ̀ yóò sì yá ó lówó sí káàmù ẹlòmínà mùsùlùmí náà wọ́n ti dáadáa ẹ́ yóò lóhun ṣe mùsùlùmí yóò ti máa fẹ́ ẹ̀yìn mùsùlùmí náà àmọ́ yóò ti máa ṣe gbogbo àwọn kan tó fẹ́ tìyàn jẹ bí a tẹ bọ bí a tẹ kókóró àwọn kan tẹ́lẹ̀ mú àwọn kan tó fẹ́ jáde kó ní Islam gbogbo ẹ̀ yóò kún sọ́wọ́ rẹ̀ gbogbo àwọn eléyìí náà àkọọ́lẹ̀ tí Allah subhanahu wa ta'ala fún wọn ìpè wọn tẹ yóò mọ̀ ṣiṣẹ́ ọmọ náà yóò mọ̀ ṣiṣẹ́ ọmọ náà tó jẹ́ pé àtà àmà ẹ̀kúnnù bẹ́yìn náà wọ̀ bẹ́yìn náà ilẹ̀ àbírà hàn kò ní kù bìdèdè ìgbọ́n kalọ̀ sígbà tí ó fi wọ náà ìtumọ̀ ẹ̀ náà ni pé kò ní kù bìdèdè ìgbọ́n kalọ̀ tí ó fi kú láti mọ̀ kọ́dà àwọn ẹlẹ́gbẹ́ ti máa dájọ́ ó ti máa dájọ́ látàyé já sí látàá kíni náà àkọọ́lẹ̀ tá a ti kọ́kàlẹ̀ fún yóò àgbàwájú ẹ̀ ọ̀yá àmọ́lẹ̀ àmọ́lẹ̀ àjẹ́nà fọ̀yẹ̀dẹ̀kọ́lá yóò fọ̀yẹ̀dẹ̀kọ́lá yóò wá bẹ̀rẹ̀ sí ìṣọ́mà jẹ́nà yóò wá bẹ̀rẹ̀ sí ìṣọ́mà ẹlẹ́rìí ẹlòmí ọmọ tí yẹ ọmọ sẹ́fúndì yẹ wọ́n ti lòdì mùsùlùmí kọ́dà rẹ̀ lómi tó jẹ́ pé kò nílò ju nínú ìsìláàmù náà kò nílò ju olùkà lọ ẹlòmí ò nílò kọ́tù ẹlòmí ò nílò ju ọjọ́ lọ yóò ti gba ìsìláàmù eléyìí túmọ̀ bí àkọọ́lẹ̀ tí àwọn subhanahu sùlẹ́mù àdéhùn ẹ̀kọ́ lára kò wa nínú àdéhùn yìí pé ẹ̀ka kọ́ nínú ẹ̀kọ́ a kọ́ òun náà ní pé ẹ̀ka mọ̀ ara wa ó yẹ ká mọ̀ ara wa ó yẹ ká mọ̀ bá ti látara ìjà wà tó hàn wọ́n tààrà ti dáwà alábíyá kò lóṣù bàjá fi màní yóò nà tẹ́lá wà náà làtọ̀ tẹ́lá látara màní omi náà ní fẹ́ kọ́ kàyẹ̀lá omi tó yẹ kí wọ́n bá já ìlà ara tán àmà múra àmà kájú bá ṣe lọ lè wẹ̀ látara rẹ̀ omi yẹ pẹ́rẹ́ oní àwọn tó hàn wọ́n tààrà ti dáwà kí láwa já yé tán táwa ní mọ́tòmọ́tò táwa ilé pẹ̀lẹ́ Allah subhanahu wa ta'ala ti dá wa ilé pẹ̀lú ti dá wa ilé pẹ̀ náà láàtò padà sí kí wá ní fáàrí kí ni fáàrí kí ni fìtínà kí ni yẹn bá táwọn àti yẹn gbára ẹgbẹ́ yẹn sámọ̀ ara wa ká má ti mọ́tòmọ́tò táwọn èèyàn wàlùkíbi ráwùrí rọ́bìnà sí máa tún fi mọ́tòmọ́tò tẹ́ẹ̀rí ìròyìn ọlọ́ọ̀bá àríkẹ́ọ́lá ni màtòótọ́ tún fọ́tàjà ìjàmbá àríyàmọ̀ tẹ́ẹ̀rí ìròyìn tó ẹ̀kọ́ nìkan ló dá ní èèyàn gbọ́dọ̀ bá a lù ú èyàn gbọ́dọ̀ ní gbéraga kò gbọ́dọ̀ ní mọ́tọ́mọ́tọ́ Allah subhanahu wa ta'ala nìkan lónìí alayhi sallallahu alayhi wa sallam alayhi la yẹ kúrì jẹ́nà màkàna bí pàṣẹ yìí ní kọ́lá hàtì kọ́lá hàtàdì mìnà sèbù anábì ní kò ní wà jẹ́nà ẹni lè di ọmọ náà ní ìgbéraga tí máa bẹ́ẹ̀ nọ̀ọ́ka rẹ̀ alayhi sallallahu alayhi ní wà jẹ́nà ẹni tó bá gbéra rẹ̀ gbá Allah subhanahu wa ta'ala yẹ pẹ́rẹ́ rẹ̀ ẹni tó wá wáyé gbá rẹ̀ fún Allah subhanahu wa ta'ala rọ̀fà àgùwà Allah subhanahu wa ta'ala yóò gbé ga inú ẹ̀kọ́ tuntun bẹ́ òun náà tó káká máa sọ̀rọ̀ lọ́wọ́ ọba àdìjọ́lá ó fún wa ní àdìbọ̀tán dáadáa ó fi ẹsẹ̀ wáyé lórí sábà wà fẹ́ àwọn tá a bá rí lórí àánú àwọn tá a bá rí lórí ìsìnà káfí wọn pé dájọ́ lé wọn lérí káfí ẹ̀ ti kọjá nù àwọn sọ̀rọ̀ ọba àdìjọ́lá kọ fún kálukú wa bẹ́ẹ̀ àwọn yóò bọ́ sáyé rẹ bẹ́ẹ̀ àwọn ló bọ́ sáyé rẹ nígbà tó bá O ma yí ọkọ̀ padà sẹ́pìlì pàdé alàdé mọ́sà fi ọkà mi rẹ̀ lórí ẹ̀sìn rẹ̀ anábìlú anábìlú tí ọlọ́ọ̀bà àdìgbọ́lá òun kan tọ́jú wa máa ṣe kíni òun wa máa tọ́jú ọlọ́ọ̀bà àdìgbọ́lá tó kò tẹ̀ múlẹ̀ tí wàá nìyí wa ẹ̀ẹ́ta bá ní tó sínà ẹ̀ẹ́ta bá ní tí ó mọ̀nà ẹ̀ á máa gbìyànjú á máa pè é á ní kọ́lẹ̀ á máa káàánú ẹni nítorí pé kíni dáadáa tá fẹ́ fúnra wa àgbọ̀fẹ́ mú ẹ bẹ́ẹ̀ inú ẹ̀kọ́ tààrí ibi àdìsí inú ẹ̀kọ́ tá a tún ní kọ́ òun náà ní tó ní pé àkọọ́lẹ̀ òkàlùkù wa ó ti bẹ́ẹ̀ Allah subhanahu wa ta'ala ti kọ́ ọdún tó kálukú owó jẹ ìdó kálukú owó jẹ ibi tá a dé láyé iye ọdún tá a lò gbogbo ẹ̀ pátápátá ọlọ́run bá nípa láti kọ́ kálukú kálukú wa ẹnì kan wá ní mú tẹ́lẹ̀ sọ́mọ́ sí ẹ̀ àgbẹ̀yìn tí o ti àgbẹ̀yẹ burúkú òun náà ti lágbájá ló wá ti di lágbájá níbo ló ti di sí nílò mélòó ni tiẹ̀ tó fi wá mọ̀ pé inú eléyìí ló ti mú kún nígbà tó ọlọ́run bá nípa lóòfin wọn kálukú wa á sì fi kú kálukú ọlọ́run bá nípa lóòfin hàn wá ó kàdé kó mọ́ ká mọ̀ ní kó kálukú wa ọkọ̀ àdìsí fún wa ẹni olówó ẹlòmíì wọ́n bí ilé olówó ìyíwọ̀n ní olówó ẹlòmíì wọ́n bí ilé táníkà tí máa ń bẹ bẹ́nu àkọọ́lẹ̀ pé ẹni tí ó láríbìtì yóò sì láríbìtì ẹlòmí wó bí ní fámìlì jẹ́mi wọ́n máa gùn ẹni tí ó sì ní gùn ẹlòmí àwọn ó sì bí ní fámìlì jẹ́mi wọ́n egún ẹni tí ó sì gùn kúkúrú àwọn kan báyìí ọlọ́pàá àdìgbọ́lá ó pamọ́ sínú ma rẹ̀ tó yẹ pé kò fi hàn kankan wa tó látara ìdílé agbọ̀nọ̀tọ́ra wa ká mọ̀ ohun ara wa ká mọ̀ ìwé ogun àwọn ọkọ̀ yìí ó ti wà náà àkọọ́lẹ̀ tọ́lọ̀ ọmọ àdìgbọ́lá tó ti pọ̀kó kálukú wa tó yẹ kí àkọọ́lẹ̀ yìí kò ní sáláì tẹ́ àdájọ́ láwàlẹ́sọ́lá inú àdìgbì mi ó ní ó kìí àti àpẹlá wọ̀jẹ́ pàtó sóhun kálàmù tí wọ́n fi kọ kálùkù wa wọ́n ti gbé sókè tí wọ́n kọ́ sí wẹ̀lẹ́ pọ́jù sóhù tí wọ́n ti kọ́ sí náà ó ti gbẹ́ kò sí kankan ní òyìn padà máa káwa máa gbìyànjú káwa máa ti tẹ́lá dáa àwọn kan wọ́n bá nàbí sallallahu alaihi wasallam inú bẹ́ẹ̀ tí ó máa wá sẹ́mi wa sẹ́mi tiwa náà wọ́n tó bá nàbí pé wọ́n fi mọ̀ oníwọ̀n kọ́kádàrà oníkádàrà ti jẹ́ wọ̀fí ìmọ̀lá àmàlì kí là ń ti jẹ́ sí nígbàtẹ̀ sí nígbàtẹ̀ ẹni olówó lówó ẹjí onílòòlò onílòó kí là ń kọ́ lẹ́sí kí là ń kàwé sí kí là ń gbọ́ alákàkiri sí àlẹ́sọ̀wọ́ wà lọ́sọ́lá ẹ̀ẹ́mánú àlẹ́sìnlẹ̀ sáàmà ti tẹ́ máa bá kiri lọ pọ̀kú ló mú yásítàrú lè máa a bá torí ẹ̀dá ọlọ́run mọ̀ sí yọ̀nà rẹ̀ fún ẹ̀ta bá torí ẹ̀dá tó bá tí ó gbéra kìá mà ní tí ó rọ̀ ọlọ́run òun ẹ̀rí tẹ́ fún ẹ̀ta bá torí dáadáa dáadáa náà ni ó rọ̀ ọlọ́run tá a bá torí àlìjẹ́ náà dáa àlìjẹ́ dáadáa tó fi lọ́rùn látara bí àríkàtàrà látara bí àmọ́tọ́lọ̀ ọba àdìgbọ́lá kọfẹ́ nìkọ̀ọ̀kan wa òun náà lágbọ́dọ̀ máa gbìyànjú a máa ṣiṣẹ́ tí a gbèrò yìí Allah subhanahu wa ta'ala a máa jìnà tí ó gba ọ̀gá tàà lè rí ìbínú rẹ̀ àbí Allah subhanahu wa ta'ala kuma san sàánù wa kókè ẹsẹ̀ wa nílẹ̀ lórí ẹ̀sìn Islam kí Allah subhanahu wa ta'ala kuma san sàwa ní mùsùlùmí kókè àti mùsùlùmí kókè wá sínú àwọn ọmọlẹ́yà lẹ́sọ̀lá àlùsọ́lá àlùsọ́lá àlùsọ́lá àlùsọ́lá àlùsọ́lá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 اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك كل الله